ṣe sùúrù fún ọmọ bínú ó sanwó ọmọléèwé lọ́wọ́ ní ṣọ́gbọ́n wọn náà jẹ̀bẹ̀rẹ̀. níbẹ̀ tán jẹun tán ìbọ̀bọ̀ ọlọ́run bá ní aládùn ah, oúnjẹ tẹ́ ẹ jẹ ẹ jẹ fún wa lówó bẹ́ẹ̀ náà bá ti ń lọ ẹ dákun ẹ mọ dání o. ẹ mọ̀ pé dráìbà tiwọn ni oúnjẹ ọmọ náà tiwọn bẹ́ẹ̀ bá ti fẹ́ jẹun ọmọ kẹ́yìn náà mú ọmọ dání. ojú táyé náà lètò tó gorí atẹ́kùn tẹ̀ ń gbọ́ yìí ètò tòní ó dùn gbọ́ngbọ́n sì tún kàn sí i dáadáa gbogbo àwọn kan ojú táyé ti ń wọlé lọ́kọ̀ọ̀kan èjèèjì mo ti ń wòye àjẹbù pápá ńlá ṣojú ráúráú bá yewa náà ti wà ń bí bàákẹ́tù náà á tó wọlé oníkànga àwọn náà á retí. ẹ ṣí biribiri dábọ̀ mi o iwájú lọ́lọ́kọ yín wà mí lọ ẹ̀yìn lọ́lọ́kọ mi wà mí lọ. lóko olóòtú ètò ìbàmí adéyínká adégbìtẹ́ ojúlówó pọ́ńbélé ọmọ bàbá tíṣà àjọṣe wa ò ní bàjẹ́ o. lọ́kọ̀ aláṣẹ àtòdù olùdásílẹ̀ iléeṣẹ́ fresh nationwide àbí <laughs> ẹ ṣeun àjọṣe wa ò ní bàjẹ́ àmọ́ tẹ̀ wájú náà ni wọ́n ní kí n má tọ́ sálà mo tọ́ sálà wọn bá mi wí rárá wọ́n ní kí n má fi tó dẹnu tí mo fi lù tí mo bá mi wí rárá. èèyàn tó bá gbọ̀nà Ṣàngó wá sábẹ́ òkúta tó sì gba pápá kọjá tí ò rà rèké bó bá dábẹ́ òkúta wọn ó bàjà wọ́n ti bàjà lónìí o ó wá dọ̀sẹ̀ tó bọ̀ yóò mọ̀ ra pápá á mọ̀ ra kèké pápá bọ̀ àti kòkòrò. olúṣọlá ògúnyínká ọlábọ̀dé the humble presenter ló kọ tèmi o ẹ káàbọ̀ sórí ètò Ojútáyé ilé ẹ̀kan sí i. ṣe yẹ lọ ah! bẹ́ẹ̀ mi èèyàn bá ti gbọ́ mo ló tó ti fẹ́ rí i. kọ́lọ̀ ṣàánú wa. nítorí àwa. níta pé àkọlé tòní ni pé dáàbò bo ẹ̀mí rẹ lọ́wọ́ kíkánjú lọ́nà àbàdì dáàbò ẹ̀mí rẹ lọ́wọ́ bóyá lẹ mọ̀ pé ẹni tẹ́mi ẹ̀ bá wà òun ni ó sọ àrà tó fẹ́ dá lọ́dún 2022 o èèyàn tẹ́mi ẹ̀ bá wà ló máa sọ pé bó bá di November, àrà báyìí lòun fẹ́ dá bí èèyàn bá wá ń mọ̀ọ́mọ̀ dá ẹ̀mí ẹlòmíì légbodò tàbí dá ẹ̀mí tara rẹ̀ náà légbodò irú ojú wo ni ọlọ́run ọba gan ó fi wòrú ẹni bẹ́ẹ̀ ẹ ń bá para rẹ̀ ìdájọ́ mímúná onímọ̀ rẹ̀ lẹ́dùn àrùn. a yànnàná kókó ọ̀rọ̀ yìí dáadáa lórí ètò ojútáyé lónìí àwọn ọkọ̀ ojútáyé á bá a dá sí i kí ló fà á táwọn èèyàn wa yìí bọ̀wọ̀ fáwọn náà yìí ibi tí ò bá síná táwọn ọlọ́pàá tún wà ń bẹ̀ tí wọ́n ń kọ̀ǹtró tráfíkì pé ìwọ dó ìwọ máa lọ bí àwọn èèyàn yìí bá ti ẹ̀ dá mọ́tò míì dùn wá ní wáì kí ló ṣe yín madam kí ló ṣe yín ọ̀nkú báwo ni ṣe mọ́tò yẹn ṣáájú mi débí ni ẹ̀ ti jẹ́ kébì náà kí ló áá wọn àlágbára o.

ẹ̀ ń bá ti ń fẹsẹ̀ rìn tẹ́lẹ̀ kó máa rówó ra mọ́tò àwọn kan náà ni ó sì máa ta mọ́tò ọ̀hún ara wo làwọn tó ń ta mọ́tò nípínlẹ̀ Ògùn kan ń dá tí ò dáa tó yẹ ká bojú wò kán sì ṣàtúnṣe sí àyànnà náà eléyìí náà àmọ́ ẹja lọ òkè lọ́hùn ná nígbà bá padà dé ojútáyé ń tẹ̀ wájú. káàbọ̀ padà lẹ́yìn tá a lọ fún ìpèdè àtìpolówó ọjà yẹn. ojú táyé náà lètò tó ń gorí àtẹ́gùn tẹ̀ ń gbọ́ yìí fresh lábẹ́òkúta la wà one oh seven point nine níbi tá a ti ń kilẹ̀ falafala. ǹdá ń gbéyẹ̀wò lórí ètò ojú táyé tọ̀sẹ̀ yìí ni kí ni ìkánjú àbáadì tá à ní tá a fi bọ̀wọ̀ fún àwọn iná dúró máa lọ ní sùúrù tó wà láwọn ojú pópó wa ní ìpínlẹ̀ Ògùn mo tún ti mẹ́nu kan àwọn tí wọ́n ń ta mọ́tò tó jẹ́ pé àwọn ò ní ká lọ tibi tí wọ́n ń kó mọ́tò wọn sí àwọn àdúgbò street by street ni wọ́n wá lọ tò mọ́tò wọn sí gẹ̀ẹ́rẹ́gẹ́ tí wọ́n ti ń ta mọ́tò àwọn tó ń gbé láwọn àdúgbò yìí àti ríbi páàkì mọ́tò tí wọn ò wá ṣe é ṣe mọ́ béèyàn bá sì sọ pé ọ̀nkú madam tẹ̀ ń ta mọ́tò ń bí ẹ mọ́ta mọ́tò ń bímọ lójú wọn á dàbí pé ọ̀tá àtẹ̀síwájú nírú ẹni bẹ́ẹ̀ àmọ́ ìnilára ló ń jẹ́ fúnrú àwọn tó wà ládùúgbò yẹn kí ni ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé káwọn náà níbi tí wọ́n á máa kó àwọn ọkọ̀ wọn sí láti máa tà yàtọ̀ síyẹn àwọn iléeṣẹ́ ilé oúnjẹ kan káàkiri náà wà tó jẹ́ pé àwọn kọ́sítọ́mà tí wọ́n wá ń bá wọn rajà wọ́n ṣe ń páàkì síwájú ni wọ́n ń páàkì sẹ́gbẹ̀ẹ́ àwọn mọ́tò tó ń yẹ kó mọ ríbi kọjá lọ ìmíì láì ṣe àárín express tàbí tomiland bridge lẹ́kọ̀ọ́ kí ó dọ̀bù máa mú wọn bí ọgbọ̀n ìṣẹ́jú wákàtí kan kan tó ríbi kọjá ọlọ́mọdé á rí i wáyé péṣe lóbìnrin kan ń rọbí tàbí ẹnìkan tiẹ̀ wà ní emergency ní kíákíá tó fẹ́ rọ̀ṣẹ̀ lọ sí hospital ńbo ni wọn bá rí gbégbà kí ni tó yẹ kíró àwọn tán nílùú àwọn ilé oúnjẹ tàbí àwọn ṣọ́ọ̀bù lóríṣiríṣi bẹ́ẹ̀ náà ṣe káwọn náà lè níbi tí àwọn oníbàárà wọn á máa gbé ọkọ̀ wọn sí kí lílọ bíbọ̀ ọkọ̀ bá lè rọrùn fáwọn èèyàn wa káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́. ó lẹ smart camera ó lè mú yín. ó ń set camera lọ. mi ò rí àwọn ẹ̀rọ àtẹ̀tẹ̀ sílẹ̀. táyé ti wọlé ati àti ráwọn tán fọwọ́ ọ̀nà mú bóyá wọ́n ti làágùn ká tó dé ni bóyá òjò ló ṣe pa wọ́n wọlé nígbà bá bẹ̀rẹ̀ sí ń gbọ́ ohun kálukú lọ́kọ̀ọ̀kan èjì èjì àmọ́ bó ṣe ń lọ. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọlọ́run ọba o ìyá ǹjẹ́ yóò bá mi. ẹ bá káwọn ará ilé kán mọ̀ pé wà. dédé wọn nìyẹn ni kí ẹ so ni. sherry ogini ti re wa tori torí ori ori aṣọ méjì nǹkan pọ̀n bí nǹkan lè siwe máa wò tẹ eh. ojú ní tẹ ní ojú ta eré tó kẹ lé òpò èkó kẹ náà kájọ jẹ gbádùn ètò náà. ọpẹ́ ní fọ́lọ́run ọba. Eh, ah, ẹ màmá lẹgbàá. ẹ kúrò lẹ kíde kó fọwọ́ bó máa ń kì í lẹ́nu. kéwàá jókòó sẹ́gbẹ́ mi ṣe. ṣé bò ṣe bò bò bò bá mi jókòó sí róò jókòó yìí. ẹ èmi wò ó pé bóyá ẹ̀gbá lọkọ ìjẹ̀bú ìjẹ̀bú lọkọ ẹ̀gbá. rárá ìjẹ̀bú ìjẹ̀bú ọkọ o ìjẹ̀bú ọkọ ẹ̀gbá o méjèèjì náà ló ń wáyé ìjẹ̀bú ọkọ ẹ̀gbá wà ẹ̀gbá ọkọ ìjẹ̀bú náà pọ̀. Mm. ṣebí yìí ṣe gbogbo wájọ ń dèrè lùlù ní ọkọ ẹ̀ táwọn eléyìí ṣe ìsọ̀n ṣe. yòbó rí pé ilé ẹ̀kẹ́ wà fọ́ sẹ́nu eh. ìyá ìjẹ̀bù àwọn méjèèjì wọn ti méèní ẹ̀ gan. òótọ́ eh. ọ̀rọ̀ èsì wọn náà eléyìí ẹ̀ṣẹ̀ bímọ ni ọyẹ ìbọ́sápá ìbí. ìyá mi nẹrun tí o ti fẹ́ fara nù. alára tó ah, ah, ah. Eh, lára tó tó lè wà ṣé oníhùn kò mú lè ṣẹ́gun lè mú lè ṣẹ́gun lè mú kò séwu. bá a kẹ́tù. ó dùn gan ni ó dùn seriously. kí ìdùn ẹ̀ níbẹ̀ pé gbogbo àrọ wọ ẹ wo ẹ̀yin aráalé ẹ kúrò lẹjáre ẹ má bínú pé mo pé àwọn ọmọkùnrin gba wọn wé ìlísàlẹ yìí mo ń sáré bá wọn yanjú ẹ àti àti ẹ bàbá Kétu bàbá láwo rẹ pè mí ó jàsè jẹ ẹlẹlẹdẹ kan <laughs> ẹ parí rẹ kó ibà sáré bọ ní kọlọbọṣù ìyẹn rẹ asáìlà yanjú ẹ mi olùkọgá àgbọn ọgbẹ èdè ẹ kúrò lẹ. bóyá ló bá pọ̀ rí sórí ẹ̀ tó kẹ́ lẹ́rùn láti ìjẹta kí mẹ́tì lọ ní placenta ọmọ múlẹ̀ mẹ́gbẹ́ẹ̀kì gbogbo gbogbo ara ẹni rùn lọ́wọ́ wẹ̀ lẹ́mú òkú lọ́sibítù èyí ìkọ́ lọ́wọ́ wẹ̀ ìyàwó ẹ̀ gan-an kí káká sọ fún un lọ́wọ́ mú pẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ á kó èbí o yọ kí ilé èkó kí ó ní àwọn kí ó ní àwọn bàbá lẹgbà àríyàwó ẹ bímọ ní kọwẹ láti jẹta. ìsọjí gbèrò wọn kó tó gbèrò. àlejò rárá rẹ èyí tọ́ bọ̀ rọ. kò ṣiṣẹ́ lára wọn. èyí tọ́ bọ̀ rọ. <laughs> ìyàwó ẹ ṣẹ̀ṣẹ̀ bímọ rájò òní ń ṣe àjá àjò kí eléko léwẹ̀ láti jẹ́ tamọ́lé ẹ̀. ìgbà tí ìyàwó ti yín bímọ ẹ pariwo. òun wẹ̀ òun wẹ̀ lọ́sibítù mọ̀ wẹ̀ lé ọsibítù. omi kọ dẹrùn. ó dáa ọlọ́run ṣe ẹ pápá ńlá ṣojú ráúráú. pápá ìrànràn. ẹ bá kí àwọn ará ilé. ọwọ́ ẹ̀rọ mo bá débi lè ní. kódà òjò ti rọ. ó ní ṣe fẹ́ wàhálà torí ìwé má máa lé jọ̀gẹ̀dẹ̀ lọ lè ní ìní lè jẹ. Mm. àmọ́ kí ni ìwọ̀n gbẹ́sẹ̀ lè ní i ma jun kukule do a mabiyara rẹ kusi i ko ni kurima ma ku lọ ẹẹ jẹjẹlẹ gbalaba jẹbu jẹba ti fi wọn lẹ kí a sẹsọ a ba yeba toro di o yeba la jọmu àmọ́ ni wàhálà ma jókòó báyìí bàbá la fa ni. àmọ́ ẹgbẹ́ mi wà lè ní kó ṣọ́ra rẹ gan ni. lẹ́nu ẹ̀ sínú hun ṣé èkó mu wọ́n ṣe lẹ́nu ẹ̀ tó lè pàṣẹ ẹ̀ ṣé o pàtàkó lẹ́mẹ̀ẹ́ síbi ẹni gbòòrí kẹsàn lọ́wọ́ gba ìwé lẹ́gẹ́rẹ́ mẹ́ ṣé o kankan gan wọ́n jókòó pa pápá ńlá ṣojú ǹjẹ́ lèmi olóko abàmì méjì ọ̀nà kó ló ń jẹ́ Táíwò Sàní. kò kàn ẹ́. ìbá kẹ́tù ẹ bá káwọn ará rẹ. ìwọ kẹ bá bàbá ní sìn o. bọlọ kó sáàsì sí náṣọ. ì máa bu ẹni ṣé o ti gbọ́ jẹ̀bi wà ló jẹ̀bi wà ìwọ ló ń pọnlé ì máa bu ẹni. àbí omi ẹ̀ tó bá kí erin lójó bẹ́ẹ̀ Eh, nísùn mo fẹ́ sọ jọ ń ṣe ànọ́símẹ́ǹtì ẹ ṣe mọ̀ ṣẹlẹ̀ sí àmàlù ọ̀gá ẹni ayéfẹ́lẹ́ ọjà àwa mẹ́rin ra ní kó àwọn mẹ́rin là kù kẹ́fún ní mútò ẹ̀mí èfú yìí ọ̀nbú bọ̀yì ó ti ra mútò <laughs> ó ti ra mútò àwa ìyá jẹ̀bú àbálẹ́gba abayewa àti omi ọba ìkẹ́tù ní kẹ́fún ní mútò. èmi ní ká ẹ̀ tọ́kọ̀ yanjú rẹ̀ tí a mọ̀ fọ́nà méjì díẹ̀. omi kò ní mútò òjò ń kàn pa ṣùgbọ́n èyí sí púpọ̀ ìní ìsìn àbí kélé kọ́ ọ̀fun ọ̀fun orúkọ rẹ̀ ọ̀fun ọ̀fun ọlọ́run ti pàdúrà rẹ̀ ló bí ẹ tó bẹ̀rẹ̀ rẹ̀ lójú lónìí. gbogbo àwọn tí wọ́n wà lójú. mo ṣe fàkẹ́yẹ lomi ń jẹ́ òmìnira bàbá Ìkẹ́tù kí ọkàn ẹnu ẹ̀. ìgbà orúkọ rẹ̀. ìgbà wo ni o dárúkọ rẹ̀ yóò dáwọ́ sì ti kó lérí rẹ̀ kí ló ń fa kí ló ń forúkọ rẹ̀ fún <laughs> la fi ń kí ẹ̀yin olólùfẹ́ ètò ojútáyé pé ẹ kú ìrọ̀lẹ́ ẹ káàbọ̀ sórí ètò ojútáyé o ẹ ti gbóhùn gbogbo àwọn ọkọ̀ ojútáyé gbogbo ẹ̀ náà ò gbọ́dọ̀ wà lóní gbẹrẹfu n tó ń lọ ń gbòòrò náà ò dẹrùn àfi káyà máa wa lẹ́rìn a ní dààmú tọmọtọmọ gbogbo àwọn tó ń darapọ̀ wọn lójú òpó Facebook a dúpẹ́ o mo ti rí dàda ọlámilékan ní ẹ iṣẹ́ o ẹnjìníà àti gbogbo àwọn èèyàn wa lákínsìdé wọn ni wọ́n ń wò wá tí wọ́n ń gbọ́ wá dáadáa ẹ ṣeun bákan náà eh, mo ti ń wo ọláyínká fẹ́mi wọn ní ẹkọ ètò inú àwọn dùn pa àwọn lórí ọ̀fẹ́ àti darapọ̀ mọ́ wa láti ọ̀yọ́ eh, làwọn ti ń wò wá láti mọ gbádùn wa lórí ètò ojútáyé. wọ́n ṣe gan ni o adúpẹ́ o. àmútórí àdọ̀gà thompson eh, àwọn náà wà ńbẹ̀ àbáyọ̀mí raphael náà wà ńbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èrò pọ̀ ńbẹ̀ akínyẹmí òkìkí ọlá àwọn náà darapọ̀ ẹ máa bá a ṣí àyẹ̀ kó bàa lè é ṣe fáwọn ẹlòmíín náà láti lo oore ọ̀fẹ́ láti mọ wò ó ojútáyé lètò tá a ti ń gbéyẹ̀wò yìí wá ti ṣàlàyé kókó ọ̀rọ̀ pàtàkì tá a mú wá lónìí nípa traffic light wa àwọn èèyàn ò béèrè ó sì ń fa kí ló fà á ṣé ọ̀làjú wa ni ò tí ì tó ni àmọ́ àwọn tí wọ́n ń hùwà ẹ̀tàn lórí ọ̀fẹ́ àti máa lọ òkè òkun bọ́bá dọ̀hún jẹ́ báyìí ni wọ́n máa ṣe kí ló dé ṣé àbọ̀wọ̀ fórílẹ̀-èdè wa ni. bàgẹ́tù hmm? ẹ bá a dá sí ìta àmúwá yìí. òtún hmm. ah, kí n láì kàn gbogbo ni sóde ìwọ̀n yìí kò bá dáa kò dáa níjẹba èèpo ẹ̀pà ni wọ́n bá jọ wọn là ń fọwọ́ ìwọ̀n èèpo ẹ̀pà ọjọ́ kóṣù ẹ̀ lérí ẹnu asínjọ aṣọ́rọ̀ ogun lóní nǹkan kò dáa kò dáa kẹ́ẹ̀ni àwọn èyí ń ṣe ètò iye ojú ọ̀nà èyí ń falà sínú ẹ̀ lọ́tún lọ́sì kòmí sí wàhálà ni wọ́n ṣe falà sí ká lè ní ètò ọlọ́run kẹ̀kẹ́ wọn tọpọ́ lọ́run ètò ló kọ̀ fẹ́ ibi rúdòdó wà nígbà yìí ń ṣe gbogbo ètò yìí ń lé iná ìrẹ́dì kọ́ máa sọ fún ni fọ̀lí ká dúró iná yẹ́lò kọ́ máa sọ pé ká gbáradì o bá ti pa mọ́tò tẹ́lẹ̀ ká ká ṣí o iná green òlẹ́lẹ́ ká máa lọ o nígbà mìíràn sí ni wọ́n fò náà sí níbẹ̀ fọ̀lí wọn kọ́ máa darí ẹ̀ báà kẹ́lẹ́ àwọn kan òun kò ní í dúró bí náà bá tẹ̀ rẹ́dì wọn kọjá báà ni ìwọ́n sì ń fa ìfúnṣẹlẹ̀ báà kò yẹ báà o torí gbogbo ẹnikẹ́ ìwọ̀n àbá ti pè lófin kò sọ ní kò mú ọyẹ gbogbo ẹni ká máa dúró fún un ni àmọ́ ọba tún ro lọ bá ro bọ̀ kẹ́ ẹ̀ ṣé àwọn yóò lọ gbé owó èyí ń gbé owó ọ̀lọ́lé kanjú kanjú kanjú kanjú torí àwọn ọmọ ìgànfe ọkọ mi àka ọmọ ẹ̀ ojú ọ̀nà bàbá ń rò tọ́tún ká máa rò sí lọ́sìn ni òun lọ dúró fún ná èyí ná kó tètè tán bọ̀rọ̀ bọ́ọ̀lù ọ̀jílígbà láńgẹ́lì yìí ń taná lọ gbàgbésùn lọ yìí ná fúnra ju igé ìyódò ní kinní ìyá ọmọ ti bí òun lọ ká ọmọ bẹ ṣé òun kò tún ní jẹ̀bi ó mọ̀ lékè bí n bá lọ léwájú eégún ìjọsíwájú ìjọsíyìn ni olóòkó mi àtẹ àwọn èsì ń páàkì olùmíràn ṣe dọ́fù páàkì lára mọ́tò ìyọjẹ́ bọ́ọ̀lù ọ̀hún ṣe ògbé mọ́tò fún ni kò yẹ ká tó máa fọpa ẹni lẹ́kún hmm. àwọn ibìkan wà lábẹ́kúta ibà yẹ kí bọ́ọ̀lù ọbẹ̀ ká má dàpọ̀ ìpolówó ọjà ni ọ̀tún á tó sì bá ẹnu ẹ páàkì sí gbogbo nǹkan wọn kò sì dábàá ìkọ́ ọ̀sán lẹ́kàn ní bójú ń gbé ọ nìkan bọ̀ èyí ń rọ́ọ̀ṣì ẹ̀ lọ́lé lọ́yìn ní sẹ́ńtà bójì pàìrúyàwó fẹ́minísìn yìí ń rọ bílíjì lọ ara lọ bá a pé mọ́tò yìí jàǹgó hmm. a kò rí mọ́tò ládùúgbò mọ́tò yìí típà ni wọ́n fún bá ní ràn lọ́wọ́ ní wọ́n gbéyàwó ẹ̀ lọ́sibítù àdúpẹ́ kó bímọ láyọ̀. aláṣọ dámúrú wọ wa. ó náà ṣòro kọ sọ torí hmm. babalẹ́gbà ah. kò mọ̀ọ́re kò mọ̀ọ́re kò mọ̀ọ́re ló pè ní àgbo kan rú ọlọ́mọ n kò sí àní mọ́tò báyìí ní sèké àṣẹ ó lè gba òkè ọkàn ẹnu ẹ. akọyọyọ sì láyà fi gbé. tí bọ́là rí o bàbá olú tí bákẹ́ wà ládùúgbò yìí. mo ní òníwọ̀n náà kúkú lò. omi kò tiẹ̀ lo ilé yàn. èwo ni wọ́n lò nú ẹ tírélà ló lò. mọ́tò yìí dìfẹ́ǹsì lò lò. mọ́tò dìfẹ́ǹsì dìfẹ́ǹsì. ó yà mí lẹ́nu eléyìí olóòjé kúndé wà gbádùn mọ́ bó ṣe wà yìí ó ṣe yẹ gidi o. ọlọ́run fẹ́ bèrè ṣé mọ́tò ọkọ̀ yẹn lọ́dún kú láti gbọ́ ọmọ lóòótọ́. Balẹ̀. Ọmọ yọyọ. Ọmọ yẹn tí bá láì tí wọ́n sọ tí bá ṣé ìgbà tó wá débẹ̀ ṣé wọ́n ti kú ẹ̀ ní ọjọ́ tí fi jù ẹ̀. ó dẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjà pátá kò jẹ́ pátá. ẹ sábẹ́ ń bọ̀ jẹ́ ìjọba tó fi lè ṣe. ṣé wo ní wọn lè jà kó sọ̀rọ̀ rẹ wé lè sọ̀rọ̀ kí ṣe lè sọ̀rọ̀. olùbẹ́sì ni má sọ̀rọ̀ fẹ́mi o tó bá sọ̀rọ̀ ju táyé lè tó tẹ̀ ń gbọ́ tẹ̀ ń wò yẹn o kọ́lọ̀ ń gbà wá lọ́wọ́ ẹni tó mọ ni tó tó ń ṣe ni ah! bá a kẹtù ìwé ìmọ̀lùpé mẹ́ta lórí ètò ògo hmm. nìyẹn. gbogbo tá a ti ń gbọ́ yìí gbogbo ẹni tó bá ti kàn ẹ dákun a fẹ́ ká máa ṣàtúnṣe sí i n ló jẹ́ ká máa mú wa. ojú wo lẹ́yìn fi wò ó pápá ńlá ṣojú ráúráú ní ìta ìgbéyẹ̀wò lórí ojú táyé ìtọ̀sẹ̀ yìí. kò sójú yìí fi wojú pé ká máa ní sùúrù ni hmm. a ti ń kánjú jù lórílẹ̀‐èdè yìí ó ti yé yín àti nǹkan jújù gbogbo àgàgà bá bá ti wà lórí ọ̀kadà àwọn ọlọ́kadà ni àwọn yìí ń gọ̀kadà èmi náà ń go wọ́n ti wà lórí pàpà pípí pàpà pípẹ́ páàpò páàpò kan tó fọ kínní tán wọ́n ti bá òun yọ kan tó bẹ ọgùnrin tẹ́túrú yìí rọ́ ni ìrọ̀ ah, nìyẹn lóòótọ́ ni a ti ń kánjú jù bí pẹ́pẹ́rí owó yà ti ń palà ti January yẹ káà ní kò kò pa àsìkò yìí bàbàbà yìí dé nísìn ìyẹn ni wàhálà má ti dé. ọsọ oṣù bàbá lẹ́nu. owó oṣù mẹ́jọ yá pa a máa pa láàrin oṣù méjì a máa sáré asa asa kíní náà ó burú jáì kíní dérí káyé kanjú ọlọ́run jẹ́ akanjú kú o. ó ti yé nísìn nítorí máa sọ sí kíní ẹ̀ ni ẹ jẹ́ kí àwọn ìjọba ṣe kíní kan nísìn inú mi dùn sí sáré gbogbo lẹ́yìn wọ́n ń gbé sí ẹgbẹ̀gbẹ́ títì kiri wọ́n la kó àwọn aláṣọ kakíkan ní sí ká kó wọn síbẹ̀ wọn yẹ drone ọlọ́pàá bó bá gbé síbẹ̀ wọn á tó gbé ni bó bá gbélé síbẹ̀ nísìn wọn á tó gbé ni inú mi sì dùn sí gbogbo ẹ mọ́ lọ nísìn ragada ni. ìyẹn náà ti bá ọ̀rọ̀ jọ sí wọn pé gbèrú wọn kán tó gbèrú ẹ. kán tó gbèrú ẹni kí wọ́n tó gbèrú ẹ tọ́nu àwọn alábí ti gbèrú wọn padà àwọn kan ti ẹ̀ bọ́lẹ̀ lókèṣe kò rí njẹ́ lò wọ́n máa sọ sílẹ̀ bá wọn ti kó ti máa tó yáyáyá wá master man kára come here come here tẹ́kìtì back kí wọ́n ti ń sọ nìyẹn tí ẹ mọ̀ káwọn òsì lọ léwe dàbí alára ó ti ẹni sìn kí wọ́n kọ́ ọlọ́pàá sí gbogbo ibi traffic light wà ẹni ò bá ti ṣe kí náà pè bó bá ti ṣe kí náà kí wọ́n gbé machine fún wọn kí wọ́n lè mú kakó sí kó máa gba twenty five thousand fifty thousand lọ́wọ́ wọn wọn rí wọn pé gbogbo àwọn yìí ń sá káàkiri yìí ń du kọ́tsọ́ká mi wọn lè ní sùúrù yẹ ẹ rí i pé wọ́n á tọwọ́ ọmọ wọn bá jọ wọ́n sì mí ẹ̀ dọ̀ iruba akétu ilere koni kò ní dustbin. sọrí ẹ ṣe máa. òkè náà tòró ìjà ah. sáré mu lóru kó sáré o níbi mò ń pè ní. ló wá fẹ́ sáré ẹ̀ ẹ̀mí ẹ bá jẹ sùúrù. ti yé ni ti fi eh, wọ́n dà mọ́ gidi lóòótọ́ ni màá ìjọba rẹ̀ pé ah, mo níran ní stomach lídàájí ṣe mọ́rọ́pọ̀ ńláka news ah, mo níran ní stomach kí wá ní ṣe eré àpáta ni lọ eré àpáta sọ. àlóòótọ́ lọ sọ èmi àti ẹ̀ àjọ ń ni. òótọ́ lọ sọ ẹjọ́ ń pàdé ara yín. ṣé bó ní ṣe bójú kábẹ̀sì ní sọ orí àti ṣe fún ẹ níyẹn olúwẹ̀ ń sílẹ̀ gùn ìjọ àtẹ́gbẹ̀ẹ́ ká fún ànàyàn níbi yàrá ẹ ṣe bí lọ́dọ̀ mi lò àti ìyàwó ẹ̀ wà ń ká ṣe ó pé díẹ̀. ṣíbùrọ̀ fọ̀ fẹ́ fọ́ ọwọ́ rẹ̀ dẹ́ bá wọn kò fẹ́ fọ́ síwọ́dẹ́ láńlọ́dún wa. wàhálà wàhálà yóò ṣẹlẹ̀ kì í ṣe ibi gbèrú mi kó tó gbèrú ẹ jẹ lò ìyá ọmọ ti sọ olódà wàhálà ti fẹ́ mi lọ. àṣọ òun ló lọ gbèrú e àti àwọn alẹ́gbàánu gbé èrò lójú lóru àtẹ̀jíyàwó ẹ̀ kò lóyún. lẹ́tọ́ ṣètò jàre. ètò ìdè ni ló àtìyàwó ẹ̀ ṣe pè nà bẹ̀mọ̀ ní kí ó dé lọ́lọ́tẹ̀gùn ti yọ páànù ìyá ẹ̀ tàbí ọlọ́pàá tàbí àbọ̀. wọ́n ti gbọ́ ṣé wọ́n ti ṣe wọ́n lóore. abẹ́kọ́ o ṣe o ṣe o ṣe nínú ọ̀fẹ́ nu gútẹ́lì mi àbúṣe kò ní tẹ́lì. <laughs> oyin wà lára tẹlifíṣàn rẹ. orú bàjẹ́. ẹ ṣáà mọ gbá ṣọ́ọ̀tì fúnra yín lọ. àìṣètò a ti ń ṣètò lọ. bẹ́ẹ̀ lọ fún ẹ̀kọ́ táwọn aráalé ń kojú ẹ̀. a ti ń ṣètò lọ ẹ fẹ́ gbọ́ sẹ́rí kìíní àwọn ẹ̀gbọ́n mi méjì wọ́n wá pé adínàtú adínàtú rẹ̀ má ti dárúkọ ẹ̀gbọ́n sí ẹ̀gbọ́n mi ẹ̀ ti la gbé ẹ̀ ti la tóònù rédíò síbẹ̀. mo ń gbádùn wá sí baba akẹ́tù gan ni ọ́ in fact ẹ̀yin bọ́ọ̀sì méjèèjì ẹ̀ gbére lẹ́yìn méjèèjì. Oh, <laughs> ìyá ìjẹ̀bú ni ìyá wèrè inú wa. èmi lára ibi jẹ́ omi jẹ́ àwẹ̀rẹ̀ bíbí wèrè o. mo ti gbọ́ o. èmi ò mọ tí bàbá Kétu àti bàbá Lẹ́gbà gbà ara wọn o. Ọlọ́run ló mọ kálẹ̀ ló ń kálẹ̀ bí bá Kétu yẹ kó kálẹ̀ sí. wé mọ̀ràn gbà náwó wọn bó ṣe rámù. tèmi ló múràn jèrè. àmọ́ ohun ó yà mí lẹ́nu ni pé kò sí bó ṣe lè burú tó bẹ́ẹ̀ yóò tiẹ̀ tí ì ní mọ́tò Hmm, èèyàn tẹ́yìn ò kì í kí ládùúgbò gan bó bá gbọ́ pé ìyàwó èèyàn ń rọbí á sì ah, ah. ṣàánú ẹ̀. bẹ́ẹ̀ bá jẹ pákétu ẹ hmm? dájú o. Ah, alábẹ́ bàbá onítìpà ni. wájú lẹ gbé sí àbẹ́. ọ̀nbù ọ̀nbù bọ̀ yín sọ̀rọ̀ nǹkan ṣe bó mi lè ṣẹlẹ̀ ṣẹlẹ̀. ọ̀nbù jẹ̀mí máa bèrè ọ̀rọ̀ kan lọ́rẹ̀. ṣé ìgbà yìí akóyọyọ ẹ̀ gbé wọn dọ́sí bìtù ṣé wọ́n wá tíìpù kínní yẹn ni àbí báwo ni wọ́n ti torí. bó ń ṣe bọ́lẹ̀ bó ń ṣe bọ́lẹ̀ rà ẹ̀ ẹ̀

atọ́kùn ó ti mọ àwọn èèyàn rẹ o. àfisúró lọ́ọ̀yà mi ara ìtirẹ̀. ìdá àwọn gbé yẹ̀wò lórí ètò ojú mi ara ìtirẹ̀ wọ́n ti pé kí n má sọ̀rọ̀. lórí àwọn tí wọ́n ní àwọn jana ni àwọn ìdáná jana yìí jana jana jana sonic light ó jana rán pé slang ìgboro nìyẹn ó jana. a ní mo jana lè ní wá ní balaye mo jana mẹ́ta lè ní Ọlọ́run kí wọ́n ti ṣe nìyẹn. bí tí bàbá ayé wa ṣe sọ tán pé tó o bá jáná <laughs> tó o náà já twenty five thousand fún ìjọba ara ẹ̀ á balẹ̀ ókè. wọ́n èrè fẹ́ ká fún wọn. mo fẹ́ kí ìwé kẹ́ bá a sọ̀rọ̀ nípa apá bíi àwọn tí wọ́n ń tajà bóyá ṣọ́ọ̀bù náà ní hmm. bóyá ilé oúnjẹ ni hmm. bóyá ọsibítù ni tó jẹ́ pé ojú títì yẹn náà ni wọ́n fi ṣe parking space tí ò wá ṣàǹfààní fáwọn tó wà ládùúgbò tó ń kọjá lọ hmm. tó ń kọjá bọ̀ àtàwọn tí wọ́n ń ta mọ́tò tí ẹ pé inú street oní street ni wọ́n wá kó mọ́tò sí rẹpẹtẹ táwọn tó tiẹ̀ wà ládùúgbò gan ò ríbi páàkì ọkọ̀ wọn sí pápá àbí tí mo fẹ́ kẹ́ ẹ bá àbójú wò. jẹ́ ká n máa bójú wò ṣùgbọ́n pé ibi àti ń dáṣà múláwá àmọ́ àdáṣà lásàmàjà níbẹ̀ hmm. jẹ́ kí nǹkan fẹnu ba àwọn tó ní traffic light yìí bàbá iye wa sọ̀rọ̀ tán ẹ jẹ́ ká kọ́ wò báyìí ǹjẹ́ gbogbo náà yẹn ǹjẹ́ gbogbo rẹ̀ lè ṣiṣẹ́ hmm. Hmm. bẹ́ẹ̀ bá dé ìyànà mọ́ṣúárì lè báyìí ó pẹ̀lú jẹ́ kí n pẹ́ gbogbo wa wàrà ro iná yẹn kò ṣiṣẹ́. ìbára náà kò ṣiṣẹ́ ń bẹ eh, eh. lábẹ́ bíríìjì yẹn kò ṣiṣẹ́ ń bẹ. irú àwọn ìjọba ó yẹ kán bá káràmásìkì mọ́kìnní àwọn náà yìí hàn ṣiṣẹ́ báyìí gbogbo rẹ̀ eré ẹ̀ gbé eré ẹ̀ gbé bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ bímọ lóòótọ́ eré máa ń pé òótọ́ ni. orí mi kò fi tẹ́lẹ̀. lẹ́yìn yẹn níta àwọn onímọ́tò hmm. yìí ń ta mọ́tò ẹgbẹ́ wọn torí wọn pẹ́ ní máa ṣòwò ajá alólùgbòrò hmm. owó ló máa pa òní pààyàn àmì àṣẹ oníṣẹ́lẹ̀yà. ṣábàbọ̀ àwọn ẹgbẹ́ wọn ọ̀ṣàlẹ̀gbẹ́ ṣe amdron àbí kàn ń pe àwọn kinní yẹn yìí ń mm, dílà kinní kan eh, dílà associations. ẹ jẹ́ kí ìdánilẹ́kọ̀ọ́ ìgúnmọ́ kó wà níbẹ̀ torí kinní yẹn ó ṣọ̀pọ̀lọpọ̀ jàǹbá pọ̀ o bá a bá máa mú bí bá máa mú lọ́nà lọ́nṣogo ìyá àjẹbù láti yànà mọ́ṣúárì lọ mm. roundabout òkè láǹdòrò àṣìlẹ̀mù mẹ́ta ọ̀pọ̀ níbẹ̀ kan tó lọ báyìí lọ́tún lọ́sì lọ́sì lọ́sì. àwọn street ọkọ̀ wà lè jẹ́ fún kúndùnfẹ́ dráfù bọ́ta dédé mọ́tò yẹn ti blọ́ọ̀kù wé nìrẹ́ nírèmú wa tẹ̀síwájú àtàwọn ibòmíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi rò pé ẹni kò bá ti ń mówó yèrè mo tọrọ àforíjì ọ̀pọ̀ àwọn ọmọ yìí ń ta mọ́tò yẹn náà hàn kan rè wíbá o nípa àwọn ọmọ alulẹ̀ ní jìbìtì lórí ayélujára ń rè pọ̀ níbẹ̀ hmm. wọ́n wá ń fi kinní yẹn bojú pé wọ́n á ń tàrè wọ́n kò mú kinní yẹn líbàdà àwọn kan wà ìjójúlówó yìí jẹ́ pé wọ́n ń ṣe líràbájì gan-an ní kọ́ńpáǹdì yìí pọ̀ bẹ́ẹ̀. tí wọ́n ní ká lọ. irú àwọn ẹgbẹ́ dílà yẹn mm. ẹ mọyì ẹgbẹ́ yín ẹ jẹ́ kí rules and regulation kó mm. wà ìjọba náà kàn bá gbé task force ìgbìmọ̀ amúṣẹ́ṣe kàn má tojúlé dojúlé tọ́ gbogbo àdúgbò gbogbo kinní yẹn ó pọ̀ ju o ó pọ̀ ju o ó ń dá súnkẹrẹ fàkẹrẹ lẹ̀ ó pọ̀ jù. tí ìbáṣepọ̀ rí bẹ́ẹ̀ kò ní bọ́ sí tá a fẹ́ gbéyẹ̀wò lójú mm. táyé tá a sì ń gbéyẹ̀wò a rí ọ̀pọ̀ ewu tó wà níbẹ̀ tó sì ṣe kí a ṣiṣẹ́ lé lórí ní kíákíá àwọn tó bá kankan ṣàtúnṣe sí i. bẹ́ẹ̀ni òun náà ló jẹ́ ká mú wá sórí ètò ojútáyé. ẹ ìyá ìjẹ̀bú. níjà yé o bá mi kò rí dem ya òyìnbó ọkàn ló wá fọ safety for one is for all hmm. òyìn ọkọ̀kọ́ ukeji wá fọ safety first Rim jẹ́ fọ kó kó ìṣóhun kúrò fẹ́ ṣe hmm. kó kọ́kọ́ mọ̀nà kan rẹ fọ wúwa náà yè àlàáfíà rè gbọ́dọ̀ jẹ́ àkọ́kọ́ wọn ṣe ń fún ọ health is wealth ìyẹn ìlera rogun ọrọ̀. ìlera lóògùn ọrọ̀. àwọn ẹran panápaná wa fọ safety force rè túmọ̀ sí fọ kí jàǹbá ọ̀nà ṣẹlẹ̀ wọn kò rí fọ bó ṣe ń dóòlà ẹ̀mí yẹn ń dóòlà ẹ̀mí yẹn dábàá ti fọ ti fẹ́ o ti fẹ́ múta láyẹ̀ lọ kálá ẹ̀ tètè fọ tìkàlà rẹ̀ kò kọ́kọ́ dé mara rẹ̀ kó ifọ̀ ọ̀fẹ́ ṣẹ́ran kan yẹn safety hmm. force wọ́n dẹ̀ fọ safety force one is for rain tí wọ́n sì fọ kò rí kí n wà náà láàfin à kí n tọ́jú rìn kí n tọ́jú kó náà ṣe tẹ kó ṣe tẹ kéde dẹni ṣe tẹ wọn fọdẹ dẹni rẹ máa ná làáfíà. bẹ́ẹ̀ni. jẹ́ńdẹ̀ sọ ọ̀rọ̀ ọ̀nà yẹn ọ̀nà yẹn èso ọlọ́kadà nìkan rè kọ́ mọ̀ mọ́ o. aláwọn tó ti ẹ̀ kàwé dáadáa tẹ́ fẹ́ dá irun wọn. kò rí private gan ẹnẹgẹnẹ kìíní ẹ níjànà ọmọṣọ́rì hmm. níjẹta wọ́n mọ̀ fún owó ṣe sọ iná yẹn ń ṣiṣẹ́ láti bó ṣọ̀kan náà ń ṣiṣẹ́ mọ́ àwọn àjọ tracy wọ́n ti ṣe wọn nọ̀sán náà nírọ̀lẹ́ nálẹ́ títí dáago mẹ́jọ nígbà mìíràn kí n bọ̀ náà ti buṣẹ́ mìṣímìrì wọn níbẹ̀ wọn fi torchlight wọn fi ń dárè kan ti fọ kúrúdò wáyé ṣé kan máa dé báyìí ká ẹ máa dùbọ̀ fọ òǹfẹ́ náà mọ́ fọkàn tí fọkàn ròdò yẹn àwa ẹlẹ́sẹ̀ rọlọ́run ìjogun mọ tó òun àfẹ́kọ̀ọ́jà fọ wọn tí fọkàn ròdò buhari hmm. bí màìka bá ṣe ń rọ̀ wáyé ọlọ́kadà ní àgbà tẹ̀sí mìíràn ẹ̀ létí kúkú yẹn náà akúlù. gbogbo ẹ̀ á di bọ́ńbà tó bọ́ńbà. buhari àwọn òṣìṣẹ́ rẹ̀ ń dá ọ̀nà rodo yẹn káàkiri wọn ka yẹn wọn o nọjọ́ kan kúkọ́ nù rí fọ àìníran dàdúró ìgbọ́ ṣùn dúró síwájú rẹ̀ fọ ọ̀dà dẹ́ máa lọ ríyẹ̀dẹ́ ṣe tẹ́ ujà náà kọ̀ kò í dúró. orú yẹn ọlọ́run má ṣe ni newúrẹ́ kó má ṣe ni nadìtì ò sọ̀rọ̀ kan náà kàn fọ́ kó nìyẹn lọ́ọ́ lu òyìnbó kó ṣe wọn náà wà rán fọ́ kó fi rodo arodo kí dẹ̀ ṣe kó ṣe wúlé bàbá ẹni kí dẹ̀ ṣe kó ṣe tìkàlà ara ẹni.